wàlékún mo fẹ́ láàárọ̀ mi náà tẹ̀lé adúpẹ́ lọ́wọ́ àfáà tó ń bá a sọ̀rọ̀ ẹgbẹ́ tí ó ṣe àwọn àfikún alákọ̀ọ́kọ́ gbogbo àlàyé tí wọ́n ṣe nǹkan tó fà á tàbí wọ́n rí láwùjọ wa ètò yàtọ̀ sí àkọ́kọ́ ni àwọn àfáà tá a ní fẹ́ ṣáájú bò wá kí òun ìṣòro méjì ló wà wájú ọ ìṣòro àkọ́kọ́ ni pé ipò tá a fi wọ́n sí yẹn gangan ìmọ̀ tí wọ́n ní kò kún tó ẹ̀ń tó yẹ kó wà láwọn ipò yẹn. ọ̀gá ilé epo báyìí ń ẹnìkan ẹ fẹ́ kó máa tẹ epo lọ́dọ̀ yìí báyìí bọ̀ kò mọ̀wé báwo ló ṣe fẹ́ rí di mítà yẹn tẹ́nìkan wà lóun fẹ́ ra epo twelve thousand naira ṣàgbé epo ẹnìyẹn tó bá tẹ one two twenty ẹnìyẹn ní kò tí ì pé àlọ́ta epo one twenty thousand ẹnìkan wá ló fẹ́ ra epo hundred naira ẹnìyẹn ní zero tó tẹ yóò tí ì pé yóò tẹ epo ten thousand ẹ tí ò mọ̀ kà tí ò lè tí ò mọ̀ kà dáadáa ó fẹ́ ṣe attendant nílé epo bọ̀tò nǹka yẹn náà lọ primary ó ṣàmọ̀ pé one two three dáadáa bọ̀ kò yé dáadáa ṣẹ́rí pé ó máa dá company ní jẹnẹrétọ̀ yín bóyá ó bàjẹ́ lépo ẹ wá ní kẹ́nìkan wá bá yín tún ṣe ẹnìyẹn kàn lo oṣù mẹ́ta lọ́dọ̀ ọ̀gá kan ọwọ́ tó mọ̀ ní kí lórúkọ kíní ti ń jẹ́ plug sí plug tó bá tó bá wet kó nù ó dé ló máa tún ṣe ẹgbẹ́ tó máa bàjẹ́ pọ̀ ju tó fẹ́ tún ṣe lọ bẹ́ẹ̀ ni ìmọ̀ the same thing computer ẹnìyẹn ló ń fẹ́ bá a ní afẹ́tẹ̀ nǹkan kan ṣàgbé kò lè rí nǹkan kan tẹ̀ dìmọ́ ní system a máa fún láwọn message message so ìmọ̀ wọn gangan kò kún tó ààyè tá a gbé wọn sí yẹn ẹlẹ́mìí wọn dálà fáyín ṣàlàyé palẹ̀ láti rí kọ̀kọ́ mọ́ ṣùgbọ́n sáàmù yìí pé ńgbà táwọn wà lè kí ó tó bá ti di on twenty seven àáfà àwọn máa organize ẹ̀ láti rí kọ́ dé tó tó náà bá tún ti dilé kí ó dé ibi tẹ́ ti fi ṣe ìmáàmù yẹn báwọn àfa àwọn ṣe ń ṣe nígbà tó wà ń lọrin tàbí gbà tó lọ sí àwọn ìlú míì bóyá ní Kogi mẹ́yẹn bóyá kí ó ní ìhìmá bí wọ́n ṣe ń ṣe yẹn lòun náà máa ṣe kéṣe pé ó nímọ̀ pé bó ṣe yẹ kó rí nìyẹn sòtáyìn bá ń sọ yìí táyìn ń sọ yìí yóò ní ẹmọdé afa yẹn lóhùn ọdún méje lòun lò ní lèkìó àfa àwọn lọ́dọọdún bó ṣe ń ṣe nìyẹn àfa àdẹ̀ làfa yìí so ìmọ̀ gangan ò sí ló kún ẹlẹ́ẹ̀kejì ẹlòmíì láti ìgbà tó ti wá ń gbọ́ ó ti gbọ́ yé but ebi ń pa á kí ló ń fẹ́ jẹ ó ti di pé ọmọdé yá àsìkò téèyàn méèkì owó ni so irú ní wọ́n sọ yín sí yóò ní ẹ ká lọ jókòó sí mọ́ṣáláṣí ṣé gbogbo ara ni jókòó sí mọ́ṣáláṣí fọ́jọ́ mẹ́wàá ni ẹ̀yin alálàtẹ ṣe lílọ ní ẹ jẹ́ ká jókòó lálẹ́ iná ká mọ́jọ́ kan ká fi jókòó tó bá jẹ́ pé wákàtí kan la fi jókòó fọlọ́ náà yìí tá a bá sọ fọlọ́ yóò gbà àwọn èèyàn kan wò pé àyẹ́ ah, pé yóò bá lè lo ọjọ́ mẹ́wàá ní mọ́ṣáláṣí òru mẹ́wàá kó lọ jókòó sí mọ́ṣáláṣí tàbá ká sámúdánà tàbá lò ṣẹ́jú mẹ́wàá ààrẹ náà ni èyí tá ẹ̀ ń sọ lóṣù ànábì kọ́ ìyàwó aisha aláhùmá iná kàfúwò ntú wọn kà mọ́ kà sólẹ̀ ní aláhùmá aláhùmá iná kà iná kà àfúwò àfúwò wọn kà sólẹ̀ lórí ẹ̀mí jẹ́ owó ló kù yẹ yá lákàrà òkìní kan wọn fowó lẹ orí aláàkúwà yá gíní sáfọ ní jẹun láàárọ̀ la so yóò mú gàdí ẹ so iye nǹkan méjì tó fa gbogbo wàhálà yẹn nìyẹn àkọ́kọ́ ìmọ̀gàn òkun tó ẹlẹ́ẹ̀kejì ẹlòmíì náà ti wá ń gbọ́ orí pé òdodo mọ̀ làwọn afáàyè sọ ṣùgbọ́n àwọn afáàyè kà ní wọ́n kí làwọn ó jẹ́ so mo rò pé tí problem méjì yẹn bá lè sọ problem wọ̀nyí ó lọ dó o ti bẹ́ta o torí láyé ìgbà kan ọ̀sán gangan báyìí dísí náà ṣàlékòó àbábùmí ọ̀sán gangan báyìí láyé láti lọ́ọ́ dẹ̀ pé ẹjí ló kù káàkiri ẹ̀ fowó sí wọ́n fẹ́ ṣe láyé láti ẹgbọ́n tún bẹ́ẹ̀ o láyé láti lè kọ́dírì òru kọ́dírì ó dẹ̀ máa ṣe lọ́sàn-án àwọn míì wọ́n ti wò pé kí àwọn èèyàn ti mọ kí ó rí ẹ̀ díẹ̀ alẹ́ ó mọ̀ pé ìkíní yẹn kiri ẹlòmíràn ni òun kìlà láti lè kọ́dírì wọ́n ti máa ṣe ọlọ́run bẹ́ẹ̀ bọ̀ àwọn tí wọ́n fi ṣe iṣẹ́ àwọn ẹ má bínú ètò pọ̀ ni làlábìnrin kọ́dírì kẹta tí wọ́n pè ní fifty thousand naira alágbàm eighty thousand so àwọn kìíní yẹn tájẹ́ẹ̀tì òǹkálukú ọ̀tọ̀ọ̀tọ̀ tájẹ́ẹ̀tì tiẹ̀ ní ìsìn ìwọ fẹ́ ṣe súnà ìwọ fẹ́ káwọn èèyàn ṣe súnà tájẹ́ẹ̀tì ẹlòmíì òun fẹ́ jẹun bó ló ṣe fẹ́ jẹun tú àwọn èèyàn ṣe orí pé kò jọra tó o bá ti wá àti súnà tó ṣe fún odidi ọgọ́rùn-ún ọdún lórí ìjókòó yẹn mo exaggeration ni òun kan mo wá nu hyperbole nínú English pé àsọdùn pé ọgọ́rùn ọdún ló fi jókòó pé ó ṣe jáde làbá kan ẹ mọ̀ dá lóhùn ṣé òun ráàyè ẹ̀yin màmá kíní kan tẹ̀ ráàyè bí mo ṣe tán ó gbọ́ là wá ni kó fún wa ẹ̀sìn lẹ́yìn kọ́tìrì lẹ́yìn ṣe kòńgẹ́ rẹ̀ oṣù oríire bọ́ọ̀lá ṣe tó bá ti lè jí lóru ní àwọn ọjọ́ mẹ́wàá tó kù ní Ramadan òtítọ́ tó bá pa òru kankan jẹ wàá ṣe kò ń gẹ́ ìjọ kan kàn lè mọ́mọ́ ni ṣùgbọ́n gbàgbẹ́ pé òru kan nínú àwọn òru mẹ́wàá tó kẹ́yìn wọ́n wá jù wá lójú kòkòrò pé ká ṣe àlékún ìjọsìn tá a ti ń bá bọ̀ gbogbo aláṣà máa ń jẹun nílé wa ṣùgbọ́n tàlejò kan máa lóun bọ̀ wá kí wa ọjọ́ tó fẹ́ dé yẹn ṣé oúnjẹ tá à ń jẹ tẹ́lẹ̀ láàfin ni rárá a sì lọ sí oúnjẹ tó ṣe kí ni ta fẹ́ fi gbàlejò so òru rọmọdán tí ń tà sí ń lò bọ̀ yàtọ̀ àyànná sí là ń ṣe gbẹ but eléyìí tó ń bọ̀ yìí wọ́n ní òru eléyìí yàtọ̀ o tó bá lè ṣe kò ń gẹ̀ rẹ̀ ó dàbí ìgbà tó fi odidi ẹgbẹ̀rún oṣù sin lọ́run bí òkè ẹ jẹ́ ká lékún sódà ìbádà tí bá ṣe o yóò tún fi ilé ṣe kí ni yóò pọ̀ sí ibikíbi tó o bá ti wá wà ó bá wà ń kú tí ń wejì ó bá wà ní ejìnrìn ó bá wà ní anywhere in the world ó bá wà ní Sweden ó bá wà ní Russia ó bá wà nínú Iran jẹ́ ti ń jagun ó bá wà ní Israel tó ilẹ̀ bá ti ṣú yẹ títí tílẹ̀ èèyàn mọ́ tó bá lè jókòó láti gbà tílẹ̀ ti ṣú tílẹ̀ ti mọ́ déédéé báyìí wákàtí kan ló lò déédéé so it's not a celebration Láìlátù Kọ́dírì kì í ṣe ayẹyẹ neither is it what a remembrance kì ìrántí ṣàbí tá bá ń ṣe ayẹyẹ ń sìn àdá lóúnjẹ bá ń ṣèrántí nǹkan kan náà àdá lóúnjẹ sí rárá and it is not a festival kì í ṣọdún Lailatul Qadri is neither a festival nor a remembrance nor a celebration Lailatul Qadri kì í ṣe ọdún kì í ṣe ayẹyẹ kì í sì ṣe ìrántí. ìjọsìn ní ìbàdà gbogbo tó máa ti gbè ní ìjọsìn ló béèrè lọ́wọ́ ẹni tó ní kó jọ́sìn yẹn pé báwo ni kí n ti ṣe toró ti sọ ta ló ní ká ṣe ọlọ́run ta ló wá rán sí wa ànábì ẹ béèrè lọ́wọ́ ànábì ọ̀nà ànábì ti kú kò lè dá wa lò ẹ ṣùgbọ́n níbi tó ti lọ béèrè lọ béèrè lọ súnà ó ti sọ fún wa ǹjẹ́ bá ti kà jáde yẹn ni wàá lò kì í ṣe lórí tiẹ̀ tàbí lórí àwọn kan ládùúgbò mo ti travel nígbà tí mo wà búta o lọ sí èkó lọ ṣe láì láti lè kọdírì tó ń ti pé mo mọ̀ wípé ó rọrùn ṣùgbọ́n àwọn ọmọ yẹn jẹ mí nípa àwọn tí à gbogbo wa níta ń gbọ́ kìkì wá báwọn àǹfà àwọn yẹn sọ bóyá ọjà kan dé ẹsẹ̀ nígbà yẹn àbí mo ṣá lọ bí wọ́n ṣe rí mi lọ́ọ̀kan wọ́n ti rọ̀ pé àǹfà yìí ó ní jẹ́ kówó yọ o mo jókòó tí tí tí tí tí tí wọ́n ṣàṣe ìranù wọ́n jó wọ́n kọrin gbogbo ẹ̀ wọ́n gbowó gbowó gbó gbàgbé àwọn ní afa kan wà bí yóò bá a sọ̀rọ̀ kí ni kan ó fún mi ní one three minutes tí máa sọ pé three minutes yẹn náà ni mo gbà lérò kò pé ìṣẹ́jú mẹ́ta ọkàn parí àkànlọ́gbò kan báwo máa ń sọ fáwọn bọ́dà tẹ̀mú ṣebí mo sọ fún yín pé wọ́n bá ti rí ìyàn báyìí lọ́ọ̀kan ṣé yẹn ń bọ̀ wọ́n ti wọ̀ kó ń ni. o ní fún láàyè o fẹ́ ṣe kí ni o fẹ́ fọ́ ìkòkò ọbẹ̀ ọlọ́dún mò ń ọ̀rọ̀ nineties ni o so is now improved ó ti better so ẹ mọ̀ jẹ́ káwa gba kí ni mo à ń sìn ọ̀pọ̀lọpọ̀ mọ́ṣáláṣí ní gbogbo àkókò wọ́n ti fix ìjọba ti kí kí ẹ jẹ́ wútìrì ẹ̀dà níyàn ṣáfì wítìrì àwọn kan ó lọ lé tí wọ́n bá ti kí tán sàwọn afáàyàn náà tó gbọ́n ṣàgbé ká ní wọ́n ti kí wítìrì tí wọ́n lágbá àwọn kan mọ̀ ọ́ lọ lé wọ́n ní rárá tí wọ́n bá ti kí mẹ́wàá tán kí wọ́n tó kí mẹ́ta yẹn ni ẹ jẹ́ ká ṣe láì láti rí kọ́dúrì sọ ọ̀pọ̀lọpọ̀ bínú rẹ̀ òjò sí náà kò ní lè lọ lé ó fẹ́ kí kí ni ṣáfẹ́ àti wítìrì yìí ni wọ́n fi mú wọn mọ́lẹ̀.

àwọn afáwọn gan alágbárí ni wọn ọlọ́run kò ṣàánú wa àwọn ìyá ọlọ́ọ̀lẹ̀ ní ọ̀pẹ̀lẹ̀ àwọn ìyá alákàrà ìyá oníkiri kan wọ́n ní ẹni tere èyí tere ní kíni ẹ tó ó ṣe rí nìyẹn ìgbà mọ́jẹ̀ ká dá wọn lóhùn láì ṣébi tá a ti ní kápá tá a fà kán bá sọ ni kò sáàyè láti amúni wọn ní àwa kí mọ́ṣáláṣí kálukú lọ ṣe lẹ̀ láti lè kọjú ìhìn tó á dẹ̀jẹ̀ mọ́ṣáláṣí tó ti ń ṣe eighty caf eighty caf ni ká jókòó sí mọ́ṣáláṣí tó ti ń kí jímọ̀ ó kéré jù ó gbọ́dọ̀ jẹ́ mọ́ṣáláṣí tó ti ń kí jímọ̀ fi àsọ́hì kọ̀ lẹ́yìn ìrọ̀lẹ́ àmọ́ bó tilẹ̀ jẹ́ pé ṣé ìbá fẹ́ jìnnà láti lè kọ́ bíi gangan kàábà ní òlọ́ àmọ́ṣáláṣí ànábì ní màdínà àmọ́ṣáláṣí ànábì ní àbí mọ́ṣáláṣí àti ẹ̀ ṣe àkùsọ ní Jerusalem wọ́n ń jagun bẹ̀yẹn. ó Jerusalem ó di ẹ̀dẹ̀ lọ́bẹ̀ so so to round it up ẹ ká ní nípa wa lọ́dọ̀ àwọn àfáàsù náà àwọn ni wa jẹ torí pé gọ́ọ̀yà tiwọn àkọlé kan kan ni pé ká lówó ká gòkà ká lágbádá kẹ́ ń kó ṣẹ́sì kì í ṣàkọlé kan wọn tọ́lọ̀ bá wá yọ̀ǹda fún wọn alihamdulilayi tí wọ́n bá kọ́lé tí wọ́n kó agbádá tí wọ́n kó ṣẹ́ sí no problem tí wọ́n bá lo fìlà tó jíire no problem tí wọ́n bá lo bàtà tó jíire no problem bọ́ kéé ṣe àkólé kan tí wọ́n gangan nìyẹn àkólé kan wọ́n lè kàn ṣe kí ni kẹ́sàlàyé ẹ̀sìn báwọn yẹn ní ká béèrè ọ̀rọ̀ lọ́wọ́ tí ò bá dẹ̀ yé wọn ẹ mọ́ wàá fásun náà yóò ní òun ò mọ́ òun ò wò tíra tàbí òun ò béèrè ara ń tẹ́sí dá fásun náà mọ̀ ni. ẹ̀ńtẹ́ fi dààmú ni ọlọ́run fún alágbọ̀n yóò lọ rẹ̀ ọlọ́run mẹ́rin lẹ́nu alùpùpù húdà wà túkọ̀ àbárẹ́ tó ní béèrè kan àbí méjì káàárọ̀ kí n tó wọn lọ ká yọjú ẹ̀rọ tó bá tún kan tó wà lọ ọkàn wa kò sí ọba náà ẹ̀rọ àwọn kan rẹ̀ wò pé ti ń pawó àwọn afáàkàn gúùtù ìkan fún mọ́ṣáláṣí ìkan fàáfà ìkan fún jàmọ́ ṣe máa jàmọ́ yẹn ni àwọn bàbá àdínní ìyá àdínní ìyá àdínní àwọn ni ó pè owó yẹn tó tó bá ti di pé táyà fà kan bá dé ọkùnrin yóò mọ̀ ní yá jẹun alábídá ti kówó jọ fún mọ́ọ̀sì yẹn tí wọ́n fà kan gúdù sà lọ́wọ́ ìṣàlùwà. ربنا آتنا في الدين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم وآتنا وافقنا إلى الحق وإلى الطريق المستقيم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم صل وسلم على عبدك نبيك محمد بن عبد الله وعلى آله وصحبه أجمعين وسلم تسليما كثيرا كثيرا السلام عليكم ورحمة الله وبركاته